ẹ káàbọ̀ padà sórí ètò yìí ètò wa alihikima alihikima ọgbọ́n ètò ọgbọ́n òun náà lẹ̀ ń gbádùn látàárọ̀ abala tí ẹ̀ ń wò yìí ni abala tí a pè ní sọ́ọ̀tọ̀lá àkàyàr ohun àwọn ẹni ẹ̀sà tí àti bá bá fadla sheikh alkhalifa muhammad kamil muhammad awal garu pàdé tí wọ́n ti ń dá wa lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ nípa ọkàn náà ni wọ́n ń sọ fún wa látàárọ̀ bàbá ẹ ti bá a dórí fasada lè jásádù kulluhu bàbá náà alhamdulillah ẹ ìdí tá a fi ń sọ eléyìí náà ni pé ká lè mọ irú bá a ṣe fẹ́ tọ́jú ọkàn wa sí torí pé ọkàn tó bá lálàáfíà alqalbu salih ọkàn tó bá lálàáfíà tó sound òun ni ọkàn tó ṣe pé láàyè nfa àwọn ìdàlá ìgẹ́ ìrùrù lọ́dọ̀ ọlọ́run kò sí nǹkan tó ṣàǹfààní lọ́dọ̀ ọlọ́run bíi kọ́kàn sound òun náà Ọlọ́run fi sọ fún wa nínú Kùránì pé yawma la yanfa'u malun wala banun illa man ata Allaha bi qalbin salim. kò sí ní ta fẹ́ mú déwájú Ọlọ́run tó tayọ sound mind ọkàn tó lálàáfíà tó free. Hmm. ànábì Ibrahim ló wá ṣe ládùúà wípé wàlá tukhsini yawma yub'athun hmm, hmm. Ọlọ́run mọ́ dojú tì mí níjọ́ tó bá gbé gbogbo wa dìde njọ́ ta a ṣì rí ẹ̀dá ó tu mọ́ dojú tì mí jẹ́nà ọlọ́run yẹ́ mọ̀ láàyè nfa òun mọ́ lùn wàlà banun illa man ata Allah bi qalbin salim ọjọ́ tó ṣe pé láàyè nfa òun mọ́ lùn owó dúkìá èmi mo nílé mo ní tọ̀hún kò ṣàǹfààní wàlà banon ọmọ mi ló wà nípò báyìí mo lè dá a sí lọ́rùn kò ṣàǹfààní illa man ata Allah bi qalbin salim àfẹn tó bá mú ọkàn tó lálàáfíà dọ́dọ̀ ọlọ́run. Allahu akbar kabira. tá a bá wo àwọn ọkàn tá a wí yìí ọkàn tá a wí yìí ipò mẹ́ta ni mọ́ wà oníkálukú máa wo ipò wo ni tọkàn tó ń wà nígbà tá a bá ṣàlàyé ẹ̀ tán ipò mẹ́ta lọkàn máa wà ìran mẹ́ta ni ìran kan alákọ̀ọ́kọ́ ni kálíbùn sẹ̀lìm ọkàn tó lálàáfíà tó lálàáfíà fún rẹ̀ ọkàn tó lálàáfíà tó sáǹdì tó mọ́ tí ò sí ìdọ̀tí kankan bẹ̀ wọ̀wọ̀ salim fil afat minal afat eh, wal makruhat kulliha ọkàn tó jẹ́ pé ó mọ́ kúrò níbi gbogbo àwọn ìdọ̀tí àwọn ìwà àbàjẹ́ àwọn ń tọ́lọ́hun ò fẹ́ pátá ọkàn tí ò ní gbogbo ilé rárá òun náà ń pè ní kalibun salim kalibun hmm. salim òun ló ní ọkàn tó ṣe pé leisa fi ìsíwá mahabbatillah ọkàn tó lálàáfíà yìí kò sí nǹkan kan nínú ẹ̀ tó tayọ ìfẹ́ ọlọ́run irú àwọn oníwèé máa wò pé wàhálà ilé ìsíwá pọ̀ báyìí ọlọ́run yìí náà ni ìfẹ́ ọlọ́run yìí náà ni tọ́lọ́run bá fẹ́ ní òmò fẹ́ ntọ́lọ́run ò fẹ́ òun náà nífẹ̀ẹ́ nìyẹn hmm. kí ni tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò tún sí nǹkan mí bẹ́ẹ̀ sì wá káṣíàtì ìbẹ̀rù ọlọ́run ní tún bẹ nírú ọkàn tó lálàáfíà ìfẹ́ ọlọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìbẹ̀rù ọlọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kódà ìbẹ̀rù mọ́yùbá ìdù ánìhù mọ́yùbá ìdù ánìhù ìntí yóò tún gbé ẹrú ẹni bẹ́ẹ̀ jìnnà sí ọlọ́run ìbẹ̀rù bẹ́ẹ̀ ní bẹ nínú ọkàn tó lálàáfíà ìbẹ̀rù ọlọ́run dúró ìbẹ̀rù tó tún lè gbé jìnnà sọ́lọ́run náà tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹni pé bẹ̀rù ti di méjì ń bẹ̀rù ọlọ́run. ọ̀rẹ́ tó bá mà kí o ṣe tọ́lọ́run kò ní fẹ́ bá rìn. yóò dáa fún yín bó hmm. ti rí gan-an nù ni ẹni tí yóò gbé jìnnà sọ́dọ̀ ọlọ́run yóò tún sá fún. naam ìran àkọ́kọ́ nínú ipò mẹ́ta tí ọkàn á máa wà òun náà la pè ní kálíbùn selim ọkàn tó lálàáfíà léyìí tó mọ́ kò níbi gbogbo ìdọ̀tí gbogbo nǹkan kí nǹkan ìtọ́lọ́hun ò fẹ́ irú ọkàn yìí mọ́kò ń bẹ̀ àmọ́ kí ni mo á gbénú ọkàn yìí òun náà ni ìfẹ́ ọlọ́run hmm. ìbẹ̀rù ọlọ́run hmm. àti ìbẹ̀rù tí mú ní jìnnà sọ́lọ́run. Allahu Akbar bí eh, ọ̀rẹ́ tí wọn ò sí eh, tọ́lọ́run kò ní lè bá ruwọ́ rẹ̀ bẹ́ẹ̀ni hmm. ìran ẹlẹ́ẹ̀kejì òun ni alqalbul mayyit ọkàn tó ti kú tán lọ́kàn kú ní gbogbo àmọ́ náà ni pé kí irú ẹni bẹ́ẹ̀ náà ti kú kó má sí láyé mọ́ hmm. ṣùgbọ́n nígbà tí wọ́n ṣe pé physical death ló fẹ́ kú spiritual death ni hmm. ó kú kú títí ẹ̀mí ó kú kú ti ìmọ́lẹ̀ ọlọ́run tó irú ẹ̀mí irú ọkàn báyìí òun ni ọkàn tí ó ti kú tí ò ṣẹ̀mí tí kìí ṣe ṣẹ̀mí títí physical èyí tá à ń rí kò ṣẹ̀mí irú ọkàn báyìí láyà àrífọ̀rọ̀ bàhú ọkàn tó ti kú láyà àrífọ̀rọ̀ bàhú irú ọkàn bẹ́ẹ̀ ò ní mọ ọlọ́run ọba rẹ̀ kò tiẹ̀ ní acknowledge pọ́lọ́run ń bẹ bẹ̀ǹlẹ̀ yóò mọ̀ bẹ̀ǹlẹ̀ pé yóò wá sìn kò ní sìn irú ọkàn yìí fọwọ́ wáfík má àṣà wá ti yí irú ọkàn yìí òun àtìfẹ́nú ẹ̀ ni wọ́n jọ mọ́ ṣe papọ̀ n tí ẹ̀ bá ti mú wá ní bá ti fẹ́ òun ni ó mọ̀ ṣe ọkàn tó ti kú nìyí n ó sì dáa lẹ́mí mi ò lẹ́mí ò mọ pa láṣẹ pé kó ṣe yóò sì mọ ṣe kódà ní tá à ń wí yìí gan kódà bó bá ṣe pé ìbínú Ọlọ́run bẹ́ńbẹ́ ní tọkàn rẹ̀ ni kò mọ̀ ṣe yẹn ọkọ̀ tó ti kú ní tí ò mọ̀ ṣe náà nù ní pé kò ní í mọ Ọlọ́run kò ní í sin Ọlọ́run ìfẹ́ inú ni ó mọ̀ ṣe kódà ìfẹ́ inú ta wí tí ó bá mú rí ìbínú Ọlọ́run àti ìyà Ọlọ́run kò ní kọ̀ ní tí ó mọ̀ ṣe náà nìyẹn ètò wa tó ń jẹ́ pàwọn abárẹ̀ ni pé láìsẹ̀ jíìbù lè náà èyí tá à ń sọ yìí ó ti pa tẹlifíṣàn kò ní gbọ́rọ̀ ọlọ́run kò tún ní gbọ́ wàásì kò ní gbọ́ wàásì kò ní gbọ́ mọ̀ràn kò ní gbọ́ mọ̀ràn la ilaha illallah bal yattabi' kulla shaytani marid àmọ́ gbogbo nǹkan míì tó jẹ́ mọ́ ti ṣètù ti tèṣù òun ni ó mọ tẹ̀lé irú program bẹ́ẹ̀ ni ó fẹ́ mọ wò irú nǹkan bẹ́ẹ̀ ni ó fẹ́ mọ ṣe hmm. irú ọkàn báyìí tí n bá ń ṣe báyìí ó ti kú pátápátá hmm, hmm. séèjì ọkàn kejì nìyẹn ẹ wá rí ọkàn ẹlẹ́kẹta òun ni alqalbul marid ọkàn tí ń ṣàárẹ̀ ọkàn tó ń ṣàárẹ̀ naturally téèyàn ẹ̀dá bá ń ṣàárẹ̀ náà ipò tó wà ipò pendulum ni ẹpọn aago yóò mọ lọ sọ́tún lọ sósì ó wà láàrin ọ̀tún òsì ṣùgbọ́n ọkàn tó ń ṣàárẹ̀ wà láàrin pé kó yé àbí kó kú bọ́kàn bá wá ń ṣàárẹ̀ ìmọ̀ kó padà wá kú àbí kó padà yè òun ni ọkàn tí òun ẹ̀mí ń bẹ fún un ṣùgbọ́n àárẹ̀ ń ṣe àwọn àárẹ̀ tí wọ́n ń ṣe yìí òun ni nǹkan tí a wá yẹ̀wò láti mọ oògùn ẹ̀ ṣùgbọ́n síwájú bẹ́ẹ̀ náà àfi ká mọ kí ni ó máa ń fa ẹ̀mí tẹ̀mí fi kú kí ni pa hmm. ẹ̀mí kí ni sọ ẹ̀mí di àbí ọkàn sọ́rí kí ni ń pa ọkàn hmm. kí ni pa ọkàn ìyẹn àsìbáàbò nǹkan tí asbáàbù mọ́tìl qalb. Allah baba hmm. ọlọ́run járe yín pé ẹ jó yín wá nísìnyí pé mẹ́ta náà lọ́kàn pín sí. ọkàn tó lálàáfíà hmm. tó nímọ̀ kangakanga hmm. tí ò sí dọ̀tí ń bẹ tó fẹ́ràn ọlọ́run tẹ gbóhun tí ọba ní jó ọ̀rọ̀ ọlọ́run sì gan yóò tún bá nǹkan náà jà ọkàn kejì inú ọkàn tó wọ́n pè fún wa wọ́n pè pé òun náà ni ọkàn tó jásí pé àlùmọ́ ìyè ọkàn tó ti kú ó ti kú kò sí ìmọ́lẹ̀ ọlọ́run kankan bẹ́ẹ̀ irú àwọn náà máa kọ̀ sọ́lọ́run bẹ́ẹ̀ ni ó wá sí lọ́wọ́ àníkù sí ti ni ó sì máa tẹ̀lé nítọ́kàn rẹ bá sọ fún ni ṣe ọkàn kẹta náà lọkàn tó kú lọkàn tí ń sàárẹ̀ ọkàn tí ń yìí pé ó lè gbádùn lónìí ẹ lè mọ́sálásí kó tó kí ló dé tọ̀ wá mọ́sálásí ẹ wọ́n kò sówó jàre kírun náà kò tiẹ̀ sí kankan ẹ̀ gbogbo àwọn ọkàn tí ń sàárẹ̀ gbogbo àwọn ọkàn yìí pátápátá gbogbo ẹ̀ lóògùn ibi nù gbogbo ẹ̀ pátápátá ló yìí tí bọ́kàn bá kú gan ó lóògùn tá a lò fún ọkàn tí ń sàárẹ̀ ó lóògùn tá a lò fún ìwọ tọkàn rẹ sì lálàáfíà náà ó ní tọ́ tún máa sọ́ra fún tọkàn rẹ òfin ní padà wá kú àfi tó òfin ní sàárẹ̀ pẹ̀lú ògbólọ́ gbogbo ẹni bàbá ọmọ padà yanjú fún wa ní sísẹ̀ ń tẹ̀lé ṣùgbọ́n àgbẹ̀ bàbá gẹ́gẹ́ bá a sọ pé ètò yìí eléyìí abala eléyìí kọ́lẹ́ fi parí ẹ̀ abala mi ta bá padà wá ń jọ́ mẹ́jọ náà lẹ́ẹ̀ máa parí ọ̀rọ̀ torí ọkàn dì ṣùgbọ́n àlè ráwọn tó máa ní béèrè lọ́wọ́ yín ẹ sáré sọ nọ́mbà yín kó torí pé ẹ máa lọ uh, zero zero eight zero two three zero two three eight zero eight lẹ́ẹ̀kan sí zero eight zero two three zero two three eight zero eight. tó nọ́mbà bá wa fàdúrà ṣe khalifa wa muhammad kamil muhammad awal garu òun náà ni ẹ ti gbọ́n abala tí ẹ wò tán yìí ni abala tí bàbá wa fàdúrà sheikh alhaji wa muhammad lukman muhammad awal garu tí wọ́n sponsor tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ garu tech Nigeria Limited ọlọ́run dákun má bà iléeṣẹ́ náà jẹ́ ọlọ́run dákun Muhammad lọ́dọ̀ warafanahu makana aliyan ìsítí ni ẹ̀ náà fẹ́yìn náà tẹ̀ nílé iṣẹ́ tẹ̀ ẹjọ́ mọ́ mùsùlùmí ẹ̀yin náà ń ta ohun aníláàgbé lárugẹ ohun aníláàgbé lárugẹ gàrú ń gbé gàrú yìí lárugẹ ohun aníláàgbé lárugẹ afáwa Lukman Garu ọmọ bàbá ni wọ́n pẹ̀lú àwọn afáwa wọ́n pe àlífà wa ni ẹni ó kù fún wa ń bàbá ni oyin má sì ń bẹ lára ẹ̀ àti fẹ́ ká yọ ọmọ pọ̀ mọ̀ nǹkan ọ̀ya èmi ní èmi lásìkò díẹ̀ lọ́wọ́ ẹ̀yin Orísun ẹ máa bọ̀ ẹ bá ń gbé ẹ bá ń gbé wọn lárugẹ ọyá wọn máa bọ̀ wá èmi kówó kalẹ̀ sẹ́ni wọ́n náà nírú àwọn ẹ̀mẹ́ nu fámìlì rẹ̀ wọ́n náà láàfà nu fámìlì ẹ̀ ọláàfà lọ́rẹ̀ ọláàfà tóun náà lè báyé sọ̀rọ̀ tí ó sàǹfààní fáyé ìwọ sì lówó lọ́wọ́ wọ́n kówó wá kó ní káfa yẹn wá jòkó kó wá sọ̀rọ̀ ọlọ́run ọlọ́run ọmọ fún wọn náà ládàá iléeṣẹ́ rẹ̀ ò sì ní bàjẹ́ ọlọ́run iléeṣẹ́ gàrú náà ọlọ́run níjọ́ dàrú dàrú billahi aliyil azim. a máa lọ sókè lọ́run nísìnyí nígbà tí bàbá wa conclude ètò tòní gẹ́gẹ́ bí a ti mọ̀ pé alihikima lè tó wa ẹ ṣeun tẹ̀ ń fọkàn tẹ̀lé wa.